إن الحمد لله نحمده ونستعينه ونستعدي ونتوكل عليه ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أعداء بفن الله ọba alágbára ọba ṣoṣo àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgbẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgbẹ̀ Ọlọ́run kó wọn bá Ànábì àwọn ará ilẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tán bá ń tẹ̀lé ìlànà wọn ti bàbá Mustapha Murad Subuhi eléyìí tí a ti ń ṣe àwọn àlàyé fúnra wa abala tí a dé ní ìjẹjọ nínú àwọn ṣùrútù kẹlímọ́tù tawhid tí í ṣe ṣùrútù la ilaha àwọn mọ́jẹ̀mú bíi méje eléyìí tó rọ̀ mọ́ gbólóhùn lá ilaha illallah àṣé kò sẹ́ni tó yẹ ká máa jọ́sìn fún kò sẹ́ni tó yẹ ká máa wárí fún àyàfi ọlọ́run ọba àlìkẹ́ ọlá nínú àwọn mọ́jẹ̀mú méje a ti ka mẹ́ta níbẹ̀ a ti ṣàlàyé pé kí gbólóhùn yìí tó lè wúlò fẹ́ni tó ń yí kó tó lè rí pé gbólóhùn yìí yóò dé sínú ìsẹ̀mí ayé ẹni tó ń wí àkọ̀rí àlẹ́ ìmọ̀ alùmọ̀nà fi lèlìjà ìmọ̀ eléyìí tí yóò máa lé àìmọ̀kànjẹ̀mọ̀ àti ìsàlàyé eléyìí bákan náà a sàlàyé nípa àlèyẹ̀kí alùmọ̀nà fi lè mímọ àmọ̀dájú eléyìí tí yóò máa lé jìnà ìmọ̀ sí ìlejì lábala ìtumọ̀ gbólóhùn yẹn ẹlẹ́kẹta òun ni alkọ̀bùl almonafi lerod gbígba nǹkan lágbàtàn eléyìí tí ó máa lé jìnà títako nǹkan ibi ẹlẹ́kẹrin yìí a sì mú àwọn ẹ̀rí ìkọ̀ọ̀kan nínú àwọn mọ́jẹ̀mú ìwá bàbá ní ẹlẹ́ẹ̀kan nínú àwọn mọ́jẹ̀mú gbólóhùn la ilaha illallah òun náà ni alìkìyàtì alìmọ̀náfí lìtàrkì àṣekí gbólóhùn la ilaha illallah kó tó lè wúlò tí ó ní dàbí ìgbà téèyàn kẹ́ ń kọrin lẹ́nu lásán tí ó ní dàbí ìgbà téèyàn kẹrin tó kó sí lẹ́nu ìǹkìyàdù ó wà ń bẹ̀ ìǹkìyàdù ni wípé ìmọ̀ taratara ṣe nǹkan tí wọ́n bá ní á ṣe kéèyàn ó ṣe nǹkan willingly kìí ṣe kó ṣe reluctantly kéèyàn ó taratara ṣe nǹkan kéèyàn ó ṣe nǹkan tìdùnnú tìdùnnú tẹ̀mítẹ̀mí alimunafini tarki eléyìí tí yóò mọ̀ lé jìnà gbígbé nǹkan jùlẹ̀ nítòròjù àbí nítọ̀lẹ̀ àbí ní ti pé ìkágara bàbá níbi mánà lè kìyàd lìmọ̀dìlúlìá alìmọ̀náfí lìtẹ́rìkìdàlì aṣẹ́ntà àgbàlérò ní wípé ìtígbólò ńlá ilaha illallah tó ń kíwèé sí mọ̀dìlú ìtígbólò pé kọ̀yẹ́kọ̀sẹ́ni tó yẹ ká máa sìn kò sẹ́ni tó yẹ ká máa jọ́sìn fún kò sẹ́ni tó yẹ ká gbà pé òun lọ́dá sánmà àtilẹ̀ àfọlọ́n ìtí pọ́lọ̀ yẹn ń júwe lọ fún wa ni pé ọlọ́run nìkan ni ó tóbi nígbà àyà wa ká taratara ìtí pọ́lọ̀ yẹn ń júwe sí ká máa ṣe eléyìí ni ò ní jẹ́ ká lè gbé jùlẹ̀ tó bá ti di pé ẹnìkan bá jẹ́ mùsùlùmí ó ń kírun fọ́lọ́run ó ń gbá àwẹ̀ fọ́lọ́n ṣùgbọ́n àwọn nǹkan tán ní ọmọ ṣe mìí tó bá wù ṣe ni lẹ́yìn kó ti wò pé tí ń jẹ́ ìsìláàmù náà ní kákínú wákàtí márùn ún bá wẹ̀ àwọn nǹkan mí ìtàn bá ní ó ṣe ní ẹ̀sìn kò ní ṣe àwọn tán bá ní kọ́ mọ̀ ṣe òun ni ó mọ̀ ṣe àsìgbólò la ilaha illallah èdè ní ìsẹ̀mí ayé irú ẹgbẹ́ àáfà mú ẹ̀rù wá gbọ́nà ọlọ́run tó wà ní sọ́rọ́tù Luqman àyà 22 ọlọ́run wà mọ́ yúsílì wájú àrùn ilà lọ́ọ̀mù wà húwà mọ́ sí lọ fàkọ́dí stamsaka bìlà ẹrùwá ti lọ ẹ̀ẹ̀rẹ́ ni náà tọ́ bá ju bá ju sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run ẹni tọ́já sí wípé ó kọjú rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ó ju pájúṣe rẹ̀ lẹ̀ ó jù ú lẹ̀ fọlọ́ wọ́n rú àwọn sínú lẹ́yìn ìgbà tó ń tọ́n ti ju pájúṣe rẹ̀ lẹ̀ fọlọ́ tán tọ́lọ́n bá ní ó ṣe ní ó ṣe tọ́lọ́n bá ní ó jìnà sí ó jìnà sí irú ẹni bẹ́ẹ̀ tó wá ń ṣe dáadáa fàkọ́dí stamsaka bìlà ọrọ̀wá tí mo lè kọ́ okùn tó yí okùn tó nípa okùn tó èèyàn ó dìrọ̀ mọ́ tí ó lọ bá rẹ̀ ní àlìjẹ́nà tí í ṣe islam tí í ṣe la ilaha illallah tí í ṣe àlùkùránì tí í ṣe súnà àtàwọn ọ̀tún mọ̀mí ìtàwọn àfáà àṣẹ gbogbo tí wọ́n fún àṣẹrú ẹni bẹ́ẹ̀ ó ti di okùn yẹn mú tí ò ní gbé láíláí àáfàá ní àlọ́ wá lòó fi kọ́ yẹn òun náà ní la ilaha illallah àsẹ́ni tó bá ti lè di ọkùnrin ẹmú yóò dúra rẹ̀ lẹ́fọ́lọ́ ìdúra ẹni lẹ́fọ́lọ́ là ń pè ní àlè kìyàt ìtọ́nà ọba ni a ṣe ká ṣe wílílì kọ́ wá láti inú wa kọ́ má jà sí pé kí ni wàá máa ṣe pé òkú wá láti inú òun tí ìbá ṣe pé èèyàn gbọ́dọ̀ rí báyẹn ìyẹn ni wọ́n jẹ̀mọ́ àlè kìyàdù alùmọ̀nà fi ìtàn ẹlẹ́karùn òun ni àṣíbíkù alìmọ̀náfí lèkọ́bì gbónú la ilaha illallah ó gbọ́dọ̀ di òdodo lẹ́nu wa téèyàn bá ń gbóyò yẹn lẹ́nu lásán àwa báyà rẹ̀ kò di òdodo ń bẹ̀ gbónú yẹn ò lè wúlò níjọ́ láìláha ìlọ́lá kò sẹ́ni tó lè la nínú ìṣòro àyàfọ́lọ́ láìláha ìlọ́lá kò sẹ́ni tó lè jẹ́ kárí oore àyàfọ́lọ́ tí léyìí bá lọ di òdodo lẹ́mìí wa tí ò jẹ́ á lè pe gbólóhùn yẹn rọ́pẹ́ ọlọ́run fẹ́ náà ti understand bí ọlọ́run náà mọ́bí dáa bá sẹ́bọ lásìkò èsì tó burú bẹ̀ tí gbólóhùn yẹn di òdodo tí ó lé irọ́ jìnà àbíkú pé gbólóhùn yẹn nírọ́ àáfàá níwé eléyìí òun náà ni pé ẹni tó rí gbólóhùn la ilaha illallah kó máa gbà lódodo àyùsọ̀ díkọ̀ á gbólóhùn lẹ́mìí wa bá lanú ẹ̀mí wa ọlọ́ọ̀nìkan ló lè rí yìí ọlọ́run mọ̀ pé láàyè láàyè làláwò ó jókòó sínú báyà wa ṣùgbẹ́ ìtàwọn ẹ̀dá ọlọ́run lè rí òun ni ká tó máa sọ gbólóhùn yẹn lẹ́nu ìṣòro ṣẹlẹ̀ láàyè láàyè lọ́la àríjọ ẹ̀mú ọ̀rọ̀ kò jẹ́ láàyè láàyè lọ́la orí dáadáa ṣẹlẹ̀ láàyè láàyè lọ́la nǹkan tí ọ̀tí alọ́run ṣẹlẹ̀ láàyè láàyè lọ́la àáfàá ni wà ilá kánà mọ̀nà ẹ̀fọ̀kọ̀ tá a bá rí pẹ́ nìkan láàyè láàyè lọ́la òkò jókòó sínú gbáyẹ̀ kìí dẹ́ sọ lẹ́nu mùnáfíkì ló ń tọ̀ ọlọ́run dẹ̀ ti sàlẹ̀ pé iná mùnáfíkì iná fi dárúkìlà asfalẹ̀ iná náà ẹ ráhùn mùnáfíkì ìsàlẹ̀sàlẹ̀ iná òun ni wọ́n wà tó wá dijọ́ gbé yìí torí pé bá àwọn èèyàn yìí wọ́n ń fojú hàn àwa mùsùlùmí pé mùsùlùmí làwọn wọ́n bá dọ́dọ̀ àwọn kèfèrí wọ́n sọ fún wọn pé àìsàrà àwọn mùsùlùmí anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi sọ nínú ọ̀kan nínú àwọn hadith ó ní ma min ahadin yashhadu allah ilaha illallah wa anna muhammadan abduhu wa rasuluhu ẹnikẹ́ni tọ́bẹ̀ ilé lọ jẹ́rìí lódodo pé kò sẹ́ni tó yẹ ká tún máa sìn àyàfọ́ náà wà á nà muhammad àti bí dáadáa lẹ́nu wa muhammad abẹ́dù olúwa ọ̀ṣun ẹrú sí ọlọ́run ìlú sí ọlọ́run sídíkọ́ ní kọ́lbì ní tó di òdodo lórí ẹ̀mí onítàn ẹ̀mí rẹ̀ gbà lódodo ọkàn rẹ̀ ní òsì pè nírọ́ ìlà ọrọ̀mọ̀ ń lọ́rú alàmì irú ẹni bẹ́ẹ̀ ó dé wọ̀kùn ní wọlé jáde náà lórí ẹni tọ́kàn rẹ̀ gbàgbọ́ lóyún ẹ̀kọ́ lòdò iṣẹ́ rẹ̀ náà tó wá jọ wọ́n gbólóhùn yẹ irú ẹni bẹ́ẹ̀ àfà ìkú ni wọ́n wà lóyún ó sì lè súnú àwọn tí yóò wọ̀ náà ọlọ́run là á ńlá àwọn ọlọ́wà lẹ́nà ọlọ́run wà á ṣe iná léèrò fún ẹgbẹ́ kọ́lọ́kùn sí iná léèrò fún ìgbà àti iná kọ́mọ̀dé àwọn ọmọ sadis ashantu sadis májẹ̀rọ kẹfà alẹ́kùnrin alìmọ̀ná fi ìwọ́ ẹ̀rí gbẹ́gbà míì téèyàn bá nífẹ̀ẹ́ ọmọ gbogbo tó bá jọ mọ́ ọlọ́ èyí ò nífẹ̀ẹ́ rẹ̀ téèyàn bá dẹ̀ kórìíra ọlọ́ gbogbo tó bá jọ mọ́ ọlọ́ èyí ò ṣe kí ni èyí ò kórìíra rẹ̀ àṣẹ nínífẹ̀ẹ́ gbólóhùn la ilaha illallah àti túmọ̀ rẹ̀ eléyìí ni ò ní jẹ́ ká máa kórìíra tó bá ti jọ mọ́ tọ́lọ́ àbí nǹkan tó bá yẹ ká fi fọ́nà nìkan nínú ìjọsìn àáfàá nítorí eléyìí ni wípé mùsùlùmí kọ̀ọ̀kan yóò lọ nífẹ̀ẹ́ òdodo tó yanjú sí àwọn nǹkan kan nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn wa yìí téèyàn ọba ti lè lọ nífẹ̀ẹ́ òdodo sí gbólóhùn láìláì lọ́la kó lọ kórìíra ṣíríkù kúfúrú àti kéde àti nìfà àbáwọn nǹkan míì tó jọ àwọn nǹkan ìbí àdádálẹ̀ ti ṣe gbé dáa àáfàá nírú ẹni bẹ́ẹ̀ ó yẹ ká ẹni yìí sínú òdòdó ló nífẹ̀ẹ́ àmẹ́bí sọ́rọ̀ láàrín sí sínú òdòdó ló nífẹ̀ẹ́ mọ́jẹ̀mọ́ lẹ́ẹ̀kẹfà yìí àáfáà ní látara tá a bá nífẹ̀ẹ́ ọlọ́run tá nífẹ̀ẹ́ wa gẹ́gẹ́ bó ṣe wà nínú tá a wá kórìíra tó bá ti ní í ṣe pẹ̀lú àwọn àáfàá ní tó bá rí bẹ́ẹ̀ o irú ẹni bẹ́ẹ̀ yóò nífẹ̀ẹ́ ọlọ́run fayuhibbullaha wa rasula irú ẹni bẹ́ẹ̀ yóò nífẹ̀ẹ́ ọlọ́run àtànàbí rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ sì tó rè wàyí ògbégọ̀lù mushriki wàlìyahud wànasọ́rọ̀ yóò kórìíra àwọn ẹlẹ́bọ àtàwọn yahudi àti nasara nítorí kíni

òun ni pé wọn náà ó nífẹ̀ẹ́ àwọn tọ́lọ̀ ń bá nífẹ̀ẹ́ ó sì máa kórìíra àwọn tọ́lọ̀ máa ṣe kí ni o ọba tí wọ́n sọ lẹ́nu rẹ pé àwọn ọ̀tá ọlọ́run ló nífẹ̀ẹ́ ajẹ́ gbogbo ló ń ìlàlá ìjókòó sínú sẹ̀lẹ̀ ayé nínú 5 55 ìlú ni ní ọgọ́ta ìnàmá wà lọ́wọ́ wálẹ̀ bí na àmà ẹ ráwọn tí ọmọ jẹ́ ọ̀rẹ́ ayò yìí òun náà ń ta ni ọlọ́run fúnra rẹ̀ àtòjíṣẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òun mọ́jẹ̀ tó parí òun ni al-ikhlas al-munafi lirriya al-ikhlas al-munafi mímọ ṣe nǹkan nítorí ta ni Allah àáfàá lélẹ̀ òun ni yóò lè dínà àrùyá kéèyàn ọmọ ṣe sí àárí ni pé àwọn aláṣẹlẹ̀ àwọn aláṣẹlẹ̀ wọ́n fẹ́ káwọn èèyàn mọ̀ kéèyàn ó ṣe nǹkan torí tọ́lọ́run gan nìpínlẹ̀ láìfẹ́ jẹ́kẹ́dọ̀ ọlọ́run gan mọ̀ àyàfẹ́ tó bá mọ̀ nínú tó bá wá rí bẹ́ẹ̀ àáfàá rẹ tó bá ní ìkìláàs tó ń ṣe nǹkan torí tọ́lọ́ fàyòrí ìdùbí kọ́ọ̀lìyà wà ní mẹ́kọ̀tàdọ́ha Allah subhanahu gbogbo tó ń tàn bá ń ṣe níṣẹ́ àti gbogbo nǹkan tó bá ń sọ lẹ́nu yóò mọ̀ ṣe ń torí tọ́lọ́ nìkan ọba àlekè ọlá ọba tó má ọba ọ̀kan ṣoṣo torí pa àtúnikà náà àdìgbà lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀sán àtúnikà náà lọ́ra harọ́mà alàmì

ọlọ́ọ̀pá àdìkẹ́ ọlá yóò ṣe ní ẹni tí yóò wọ àlùjánnà àáfà ní gbogbo tá a sọ yìí òun náà ni má jẹ́ ẹ̀mú gbólóhùn láìláha ìlọ́lọ́ ọwọ́ kú ká mọ nǹkan tí à ń pè ní tàwáìdì àti àwọn ọmọ eléyìí tó ń mọ̀ bàbá ní min tawhidil ibada àdùá wàlísìgọ́fà wàlísìáánà wànúdù wàzábọ̀ wàtàwákùl wàlẹ̀kọ́f wàlẹ̀kọ́ṣẹ̀ wàlójú wàsọ́lá wàzakat wàsíyá ila akhir dhalik ara ń tá àfihàn pẹ́ nìkan ó fẹ́ ṣe ọlọ́run lọ́kan ṣoṣo nínú ìjọsìn òun ni tó bá níṣòro kò gbọ́dọ̀ pé òòṣà kò gbọ́dọ̀ pé nǹkan míì àyàfi Allah ọba tó dá sánmà àti ilẹ̀ àwọn afáàníṣẹ́ wá rí ìjọsìn àwọn nǹkan tó kó sínú pọ̀ lábala tawhidul ibada ìmá sọlọ́run lọ́kan ṣoṣo nínú ìjọsìn àbí nínú ìgbọ́lọ́ngbọ́ lódodo àáfàá rẹ̀ ní àdúrà kásàdúà ìjọsìn ni ìsìgáàtà ká wà lọ́wọ́ èèyàn ìjọsìn àbí ká sọ pé ìsìgáàtà mímọ wá òjò tójú ọ̀bà rọ̀ àwọn afẹ́kọ́ pé lavas àbí àwọn àbí bẹ́ẹ̀ àwọn eléyìí tó já wọn ó jẹ́jẹ́ tí wọ́n ọlọ́run bá ṣe kan báyìí fún mi èmi náà gba ìyá rẹ̀ báyìí màá pa ẹran fún ọ̀nà yẹn ní kéèyàn mẹ́jọ ṣe ìjọsìn wàtàwákùl kéèyàn gbára tọlọ́run wàlàkáòf kéèyàn ò máa kàmínú ọlọ́run nípayà ọlọ́run tó lágbára wàlàkáṣíà kéèyàn ọmọ jẹ́ tí ọmọ jáyà ọlọ́run àáfà nínú eléyìí wà lójú kéèyàn máa ra wà sọ̀sọ̀dọ̀ ọlọ́run wà sọ̀lá kéèyàn máa kírun wà zaka kéèyàn máa zaka ààrẹ náà ni wà síyámù wal hajj kéèyàn máa gba ààwẹ̀ àbẹ́yàn tiẹ̀ lọ sílé ọlọ́run àbí búra ìjọsìn ní búra kẹ́nìkan fẹ́ búra kó lóun fi sàgbó búra àbóhun fi irin búra àbóhun fi àdá búra gbogbo eléyìí ẹ̀ṣẹ̀ nínú Islam mùsùlùmí ẹ̀ máa fi kan ní ìbúra lẹ́yìn ọlọ́run wàtàjí òṣè ìdáríkà lẹ́gbẹ́ ìlà iṣẹ́ gbogbo àwọn ìjọsìn kéèyàn lọ sí fẹ́lòmí lẹ́yìn ọlọ́run ẹbọ ni àáfàá ní kí ló jẹ́ àwọn ṣàlàyé gbogbo ń dáhùn ṣàlàyé sẹ́ẹ̀rí gbogbo àwọn ànábí ọlọ́run tọ́lọ̀ wọn iṣẹ́ ọ̀rọ̀ tàbí ìdínára sọ kódà kò sí nínú wọn tí ó kẹ̀dé tí ó wà sáré máa sọ̀rọ̀ fíkì àbọ̀rọ̀ ọ̀tàn ọ̀rọ̀ ọ̀tàn yìí dìna fi máa ṣe ilé o náà máa ń bẹ̀rẹ̀ àáfáà ní tó a bá ti máa pé tàwáhídì kan ń bẹ ìmọ̀ ọlọ́run lọ́kan kan ń bẹ òun ní sọ nípa alọ́ọ̀gbòdìṣà àwọn nǹkan tá a fi sílọ̀ ẹ̀rọ ajá mọ́ bí ẹ̀ àáfàá ní kọ́kọ́ lọ mọ̀ ó pé wà mí usúlì lè ìbáadà anna allah subhanahu wa ta'ala yóò ìbádù bil hubbi wal khawfi war raja àáfàá nínú ìpìlẹ̀ ìjọsìn mùsùlùmí tó fẹ́ sin lọ́n ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ẹni tá à nífẹ̀ẹ́ kò sí bá a ṣe fẹ́ jọ́sìn fún ibù tá a bá sọ pé ó yẹ kó máa ṣe kídímọ́ fọ́kọ ọkọ tí ò nífẹ̀ẹ́ bóò ló fẹ́ máa ṣe kídímọ́ fún nínú ìpìlẹ̀ ìjọsìn yìí òun ni ká máa sin lọ́n pẹ̀lú ìfẹ́ pẹ̀lú pé ìpayọ ọlọ́m̀bẹ́lẹ̀ mi wa á ṣe ẹranko rẹ lápapọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ mímọ̀ jọ́sìn a mọ̀ pé nínú ìpìlẹ̀ ẹ̀sìn ni tá a sì gbọ́dọ̀ ṣe é àáfàá mú àwọn nǹkan wá ń bì tọ́já sí wípé téèyàn bá ń ṣe ara àjọsìn ni ara ẹ̀ náà ni àtẹ̀sílì kéèyàn máa sálámọ̀ sí àwọn mùsùlùmí ara rẹ̀ kéèyàn máa tẹ̀lé àṣẹ àṣẹ tí wọ́n bá ní kéèyàn ṣe pàápàá tó lórí bá pàṣẹ ká tẹ̀lé àṣẹ olórí tí ọba ti takùtọ̀ lọ torí látọ́ átà limakhaluqin fi ma'siyatil khaliq tó lórí ọba ti pàṣẹ pé gbogbo ẹ̀rọ jáde kínú ẹmọ́ kínú láàrin ọ̀sẹ̀ kan wọ́n tí ọba ti rí bẹ́ẹ̀ a mọ̀ tẹ̀lé àṣẹ lórí àáfàá níṣẹ́ wá rí ìfẹ́ táàmì sọ́nà àtànàbí yóò jẹ́ almahabba alkamila ìfẹ́ tó pé lódìdí torí tá a bá lọ nífẹ̀ẹ́ àbọ̀ sọ́lọ̀ àtòjíṣẹ́ rẹ̀ <clears throat> irú ìjọsìn tá a mọ̀ ṣe olùmọ̀pẹ̀ mo fẹ́ ká bọ̀ àrùn yìí dáadáa ẹ wà wọn tí wọ́n ń sìn nǹkan mí ìlẹ́yìn ọ̀rọ̀ ìtí wọ́n ń sìn yẹn wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ inú bí a ṣe pé ẹ wo àdábìwà ìgbọ̀ yìí alẹ́ ìṣọ̀láàtò ọ̀sálà ẹ wo òòṣà tí wọ́n ń sìn lásìkò rẹ̀ ọwọ́ kó fi àkége igi lásán tí wọ́n fi mọ èrè òsà wọ́n sì sùn sínú náà torí ẹ̀ ẹjọ́ tí wọ́n bá nífẹ̀ẹ́ òsà wọn ṣé wọ́n yàrá nídìí ọ̀rẹ́ ìmọ̀ náà wọ́n à ní ìdùnnú náà ṣùgbọ́n wọ́n nífẹ̀ẹ́ pé fáwọn sùúrù àálẹ̀ àtàkùn ẹ mọ̀ dá ìgbà ìmọ̀ ìlú o àwọn ọlọ́run yín àwọn òsà yín ẹ̀kan lọ́wọ́ ni o táwa náà bá wá rí àwọn olóòsà tí wọ́n nífẹ̀ẹ́ òsà òsà tó yá sí wípé tó bá dáàrin kan kò ní wúlò mọ́ ọlọ́run tá a wá ràn kọba láíláí ni ó yẹ kí ìfẹ́ wa sọ́dọ̀ ń ṣe nínú púpọ̀ gbogbo eléyìí ìfẹ́ tá a bá ní sọ́nà àtànàbí rẹ̀ tó jẹ́ ìfẹ́ tó pé òun ni ò ní jẹ́ a lè mórogún pẹ̀lú wọn bákan náà àwọn nǹkan tí wọ́n bá ṣe lófin ẹ ṣe léyìí ẹ má ṣe léyìí ẹ jẹrú oúnjẹ báyìí ẹ má jẹrú oúnjẹ báyìí ẹ wúrú wà báyìí ẹ má wúrú wà báyìí ẹ rí rírìn báyìí ẹ má rí rírìn bẹ́ẹ̀ òun ni yóò jẹ́ kí àwọn nǹkan tó bá jẹ́ tẹ̀sírẹ̀ àwọn tán lófin yóò jẹ́ àlè máa ṣe. bákan náà àṣẹ ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀dájọ́ àáfàá ní mùsùlùmí ó jìnà sí àtàhákù ìlà tọ̀gùtì ilá àtọ̀gòtì gbogbo ohun táwọn èèyàn bá ti ń sìn lẹ́yìn ọlọ́run nínú òòṣà àbáwọn èèyàn tán sọra wọn dòṣà kò gbọ́dọ̀ já sí wípé ọ̀dọ̀ wọn láàmú wá kó àlámọ̀ rí lọ àbí tó bá jọ mọ́ ìdájọ́ ẹ̀sìn àwọn ni wọ́n mọ̀ wá fi lélẹ̀ fún wa torí pé lè yóò ní aburú tó pọ̀ lórí àlámọ̀ rí ìmọ̀ ẹ̀sìn àfáà níṣẹ́ rí i ká tó wá máa tẹ̀lé gọ́ìrù ṣẹ̀rí àti nàbí sallallahu alaihi wasallam wàtẹ̀bìdúlù ṣe ìmí ní a kú fúró kéèyàn máa yí tọ́lọ̀ àtànàbí rẹ̀ mú wá tàbí kéèyàn tẹ̀ ló fẹ́ mí ìtọ́ yàtọ̀ sí àáfàá ní kèfèrí ní o yọ ọ́ sọ̀rọ̀ ní kèfèrí téèyàn ọmọ ló kọ́ mùsùlùmí tí èdè ẹ̀sìn mùsùlùmí rẹ̀ lọ kí lè túnbí ilé ọlọ́run fẹ́ bọ́lá pé ta bá fẹ́ ṣe àwọn kankan ní ẹ̀sìn bí ká ṣe ṣeré kẹ́nìkan wà lọ yìí lápẹẹrẹ bóòrò obìnrin ó sì máa ń sìn ọlọ́run sọ kẹ́nì kan wá lọ yírù ìjáàbù yẹn sí tó bá ìfẹ́ inú rẹ̀ mu àáfà alágbọ́dọ̀ ṣọ́ra ọlọ́mọ sì wá ní kífi. bákan náà alẹ́kùnkùn bìkẹ́rì máa ń sára Allahu ta'ala gbogbo ń tó bá ti ní ṣe pẹ̀lú pé mùsùlùmí ó ṣèdájọ́ pẹ̀lú tó yàtọ̀ sí alukur'an ọlọ́run ọba àlékè ọlá ó lòdì sí irú irú nǹkan báyìí mùsùlùmí yóò mọ̀ pé òfin ọlọ́run fúnra rẹ̀ gangan odidi òfin ni odidi ìdájọ́ sí ni mùsùlùmí yóò yọ̀nú sófin ọlọ́run àti òfin ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam mùsùlùmí yóò gbìyànjú yóò jẹ ẹni tó já sí wípé yóò máa fìbẹ̀rù ọlọ́run kún ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú ìdájọ́ ni yálà nínú àwọn tó kẹjọ lọ àbáwọn tí ọmọ ṣe kí ni o àwọn tí ọmọ dájọ́ àáfàá ní déédéé gbọ́dọ̀ wà a sì gbọ́dọ̀ fi bẹ̀rù ọlọ́run bá ní kí ọlá a gbọ́dọ̀ fi kàn gbogbooru àwọn àdájọ́ yìí àáfàá mú wá lọ́dà tàwíìdú alẹ́ ìbára òun nìkan sí ẹjú lọ àṣé ìnígbàgbọ́ òdodo pọ́lọ́run nìkan ló yẹ ká máa sìn ọlọ́run nìkan lọ́jà lágbára àáfàá lélẹ́yìí òun làwọn àlàyé tí a ń ṣe ìrìnà ìrọ̀rọ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ara dúró níbi ìlú nígbà tó bá di ọjọ́ mẹ́jọ kí ọlọ́run bá ní kí ọlá ó tún fi sọ̀rọ̀ sọ ẹ̀mí wa kan àátùn Mustapha ilé wọ́n pè ní ojú ọ̀nà àwọn ẹni ọlọ́run àwọn táwa ní oṣù táàbù ẹni ọlọ́run láwọn ẹbí ọ̀rọ̀ àkídà àwọn sọ ọ̀rọ̀ àkídà ó ní ìdíkẹ́ ìfara balẹ̀ pé yé torí pé ń pàtàkì kankan bá ń ṣẹlẹ̀ yọ́nà òbí mùsùlùmí lòun wọ́n dẹ̀ fi kìkì lọ́dọ̀ ọlọ́run lọ́jọ́ ká máa mú wá pé ìtọ́sáfẹ́ forí ẹ̀sọ́ ni pé a gbọ́dọ̀ máa wá nǹkan ní ìkan ọlọ́run yálà nínú òfin yálà nínú iṣẹ́ àbí nínú àwọn nǹkan mìíràn eléyìí òun ni sọmárì ti àkọlé mi.